ijó eléyìí sẹ́rí kò dẹ̀ lọ ṣúwágà. sẹ́rí bẹ́mi náà ṣe ń ṣúwágà mi ò jẹ́ kó tàbílẹ̀ mo ń jíjà sẹ́rí pé mo dà mọ̀ mo ń jíjà sẹ́rí pé mo dà mọ̀. Fresh FM ìròyìn tí ò lẹ́tàn ètò òwe tí gbọ́ àṣà àtòrí àgbọ̀ ọ̀tán Fresh FM one oh five point nine Ìbàdàn let's go. Fresh FM. Fresh FM one oh five point nine Ìbàdàn ìyáálé àyíbá fáwọn rédíò tó kù. ìkànnì fresh one zero oh five point nine fm ilé orin challenge nílùú ìbàdàn la ti ń kàn sí yín gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń gbọ́ wa káàkiri àgbáyé akínyìn àkó sinmi òní lágbára ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ sinmi lẹ́nìkọ̀ọ̀kan wa ó ṣe láyé àti láàyè ìdẹ̀ra ní báyìí ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí ó pé ọdún ó pé ogún ọdún gẹ́rẹ́gẹ́ tí màmá wa màmá màmá wa màmá bàbá wa ẹ̀gbọ́n àbúrò Mrs Stella Modúpẹ́ Àtọ́bátẹ́lẹ̀ ní Bóyègún tí wọ́n di olóògbé adúpẹ́ wípé ohun gbogbo tẹ́ ẹ fi sílẹ̀ kò bàjẹ́ à ń ṣèrántí yín lónìí àti lọ́jọ́ gbogbo ẹ máa sinmi láyà olùgbàlà láyà jésù kristi ọmọ yín olùtayọ̀ olúwàbùsì ló ń kéde lórúkọ gbogbo ẹbí. dídùn dídùn ni ìrántí ikú olódodo ó ti pé ọdún kan tí bàbá wa àti bàbá bàbá wa Chief Ezekiel Ọláníyì Akínọlá babaláje ìpẹ̀tù ilé àti olùdásílẹ̀ Simo Hotel tí wọ́n ti jáde láyé tá a sì ṣe ìsìnkú wọn ní ọjọ́ kẹwàá oṣù kẹsàn-án ọdún 2021 ayẹyẹ ètò ìrántí bàbá wa yóò wáyé ní ọjọ́ keje oṣù kẹjọ ọdún 2022 nínú ìjọ Christ Apostolic Church òkè ìyanu Sango Eléwúrẹ́ nílùú Ìbàdàn ìsọ̀lá máa sinmi lọ láyà jésù olùgbàlà rẹ títí dọjọ́ àjínde olùkéde aya àwọn ọmọ àtọmọ ọmọ ni wọ́n ń ṣèlédè lẹ́yìn rẹ̀. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn làwà. Ah! Rubicon the movie coming to cinema nearest to you. <laughs> bẹ́ẹ̀ni o múvì kan bá gàgàrà tó dúró gbangba gidigba tó stand out top rated. irú múvì bẹ́ẹ̀ ló ń wọ sinima. wọ́n gbé wò wọ́n yẹ̀ wò wọ́n gba sinima titun Rubicon the movie wọ sinima jákèjádò Nàìjíríà lẹ́sẹ̀kẹsẹ̀. Viva Film Distributions ló ń distribute ẹ̀ wọ sinima. ẹ̀yin tìpínlẹ̀ Ọ̀yọ́ ẹtúyẹ́yà máa bọ̀ ní Viva cinema tó wà ní Palms Mall Ring Road Ìbàdàn eight cinema ní Bódìjà lọ́yọ̀ Aláàfin má crystal cinema tó wà nínú east supermarket owóde ìlú ọ̀yọ́ ni ẹ máa bọ̀ bẹ̀rẹ̀ láti august twelve ọdún yìí iṣẹ́ bàbá iṣẹ́ àwọn tó wò ní cinema titun rubicon agbedeméjì àṣírí tí o gbọdọ̀ tú tó tú license to kill rubicon the movie agbedeméjì produced by bayo falike bayowo directed by ade idris aṣíwájú charles adeniyi ni production manager august twelve ọdún yìí lẹ́yìn tí máa rí wò ní cinema tó súnmọ́ yín jùlọ lójoojúmọ́ rubicon agbedeméjì àwọn tún wò ni o ẹ gbà bẹ́ẹ̀. <laughs> ìbàdàn iṣẹ́ àmì àtìyanu tó máa ṣẹlẹ̀ nínú ìsọjí ọlọ́jọ́ mẹ́ta bíi tìgbàanì. ọjà lọ bẹ̀tú mi sílẹ̀ jésù. three days to say, christ glory life bible church pẹ̀lú àjọṣepọ̀ christ power evangelical crusade international ní ọlọ́run pàṣẹ ìsọjí alágbára ìfún pẹ̀lú àkòrí agbára tó ń gbani power that lọ́jọ́ wednesday ten ní friday twelve láago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ four thirty. ìwọ náà wàá pàdé jésù oníṣẹ́ ìyanu. ipá rẹ̀ ká láti gbà olówógun ìpọ́njú òṣì pẹ̀lú ẹ̀mí ìyàgàn. onísọjí àgbáyé ni prophet and evangelist akébíyìmá. wọ́n ń bọ̀ wá pẹ̀lú ọwọ́ agbára ọlọ́run. apostle and pastor doctor iyì ọlálùlùgbàlejò minister seminar ló máa bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ lọ́jọ́ wednesday ten tí ó bẹ̀rẹ̀ láago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ di ọjọ́ friday gbogbo ẹ̀ nínú ìjọ christ glory life bible church after united school igi sọgbà omi àdìo ń bàdàn jésù olùgbàlà ti dẹ̀ sẹ̀dùn ọ ó fẹ́ já ọgbà lọ́wọ́ ogun. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn làwà. ká má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa. oníwàásù kìlà bá tún máa wí nírú àyájọ́ ọjọ́ bíi tèní. onísáàmù wípé ọkàn wa yọ bí ẹyẹ nínú okùn apẹyẹ okùn já àwa sí yọ. Fresh FM lẹ ti ń gbọ́ wa káàkiri gbogbo àgbáyé ẹ wo ẹ jẹ́ ká lọ gbàdúrà ẹ mọ̀ pàdúrà náà ni ọ̀pá ìṣẹ́gun dáre power of praise dáre pop orúkọ ńlá ajínrere olúfúnkẹ́ òjò tó máa gbàdúrà pẹ̀lú wa. orúkọ jésù. àmín ní orúkọ jésù kristi àmín ọlọ́run tí wọ́n dá gbogbo yìí ògo ọlá sí ọ̀dọ̀ yín àwa ronú wa jinlẹ̀ láti ìbẹ̀rẹ̀ ọdún yìí wá a rí i pé ìwọ ni nínú ayé wa oṣù kínní oṣù kejì tí tó fi dé oṣù kẹjọ a sọ pé ẹ ṣe é fún àánú yín tó fọhùn lórí ayé wa bíbélì sọ pé kì í ṣe tẹni tó fẹ́ tàbí tẹni tó ń sáré ṣùgbọ́n fún ti ẹ̀yin ọlọ́run nìkan tó ṣàánú wa a mọrírì oore yín nínú ayé wa a sọ pé ẹ ṣe fún àánú èyí tí a tún rí gbà láti rí sunday àkọ́kọ́ nínú oṣù kẹjọ bíbélì sọ nínú ìwé psalm one twenty nine verse two ó ní ìgbà púpọ̀ láti ń pọ́n mi lójú láti ìgbà èwe mi wá ṣùgbọ́n wọn kò tí ì borí rí ìwọ ló jẹ́ kí òkùnkùn kó borí wa ìwọ ló jẹ́ kí tọ̀tá ó ṣẹ́ ìwọ ló jẹ́ kí ti ìka ènìyàn ó ṣẹ́ lé wa lórí a sọ pé ṣe fún èyí bàbá gba ọpẹ́ wa ológo tó ní ògo ológo tí ò ṣe é ṣàkàwé àwa ronú wa jìlá rí pé ògo rẹ nínú ayé wa kò sẹ́ńtà lè fi fún ju ìwọ lọ fún ìdí èyà sọ pé ẹ ṣe àdúgbò torí pé ìwọ ni ọlọ́run bá a bá sí mọ́ kò sí ní tá a ṣe sí i àrò títí pé tí ọjọ́ òní ò bá ṣe ojú wa ta la mú ọ sí i ìbéèrè sọ pé ọjọ́ kò sọ́run ó ń ṣe èyí tó wọ̀ nínú pé wọ̀ ló fi dá ẹ̀mí wa sí lónìí ọlọ́run gba ọpẹ́ wa èyí ni mo wí nínú ìrìn oṣù kẹjọ yìí àlejò ayọ̀ èyí tí ó mú ìròyìn ayọ̀ bọ̀ gẹ́gẹ́ bí fún Mary ní ìròyìn ayọ̀ lórúkọ Jésù kó débọ̀ lálejò mo wí lórúkọ Jésù ìrìn àjò oṣù kẹjọ kò ní gbomijé lójú rẹ àmín àtẹ̀mí àti yín ìròyìn ayọ̀ la ó máa gbọ́. àmín. nínú ìrìn àjò oṣù kẹjọ yìí lórúkọ jésù á ra àánú gbà. lórúkọ jésù ilẹ̀kùn tá a ti kàn kàn kàn tá a fa àwẹ̀ kàn tá a fàdúrà kàn tí ò ṣí tá a fomijé wa kàn mo wí lórúkọ jésù nínú ìrìnàjò oṣù kẹjọ àánú ọlọ́run ṣí fẹ́mi àti. àmín ògo ni fún orúkọ olúwa èyí ni mo sọ lórúkọ jésù nínú ìrìn àjò èmi àti ní ìkẹyìn nínú ayé a fìjọba ọlọ́run ṣeré jẹ àmín àní ṣòfò ìkẹyìn o àmín amòrídélé àmín jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run ti sọ mo sọ lórúkọ jésù gbogbo ogun tó ń ni ọ́ lára gbogbo ogun tó ń ni ayé rẹ lára gbogbo ìnira tó ń bá pàdé nínú ìrìn àjò ìgbéyàwó rẹ gbogbo ìnira tó ń bá pàdé mo sọ lórúkọ jésù nínú oṣù kẹjọ yìí mo ní ọlọ́run ìtura mo ní yóò rán ìtura sí ẹ mo wá sọ lórúkọ bàbá mo sọ lórúkọ ọmọ mo sọ lórúkọ ẹ̀mí mọ́ mo ní gbogbo ibi tó ti ń retí ní ńlá tó jẹ́ kékeré lòún rí tó ń fàbànújẹ́ fún ẹ ẹ wo ẹni tí òǹgbẹ́ ń gbẹ bí wọ́n ṣe rí omi lọ́ọ̀kan ọkàn wọn ti balẹ̀ wípé omi táwọn máa mú rèé ṣùgbọ́n ó mú kíkorò wá èmi náà wá sọ lórúkọ Jésù Kristi mo ní gbogbo lórí ìrètí rẹ àbí kí la fẹ́ sọ nípa òbí tó ti ṣe wàhálà lọ́mọ lórí ní gbogbo ìgbà tọ́mọ lọ yunifásitì tó ń retí ayọ̀ tó jẹ́ pé ọmọ yẹn gan ló tún wá ń tọrọ jẹ lọ́wọ́ ẹ̀ tọ́mọ wá dàgbà tó ń gbé bí aròbó mo kéde rẹ̀ mo pàṣẹ rẹ̀ lórúkọ Jésù Kristi mo ní ohun gbogbo tó yẹ kó mú ayọ̀ wá fún ẹ tó mú korò wá fún ẹ agbára ọlọ́ ọlọ́run dá dúró gbọ́ o nínú oṣù kẹjọ yìí lórúkọ jésù o ò ní mọ ìnira nínú oṣù kẹjọ yìí o ò ní mọ ìkorò ṣe iṣẹ́ rẹ ni tó ti ṣe làálàá lé lórí kí wọ́n iṣẹ́ láti january dé december tí ò dẹ̀ ṣọlẹ̀ ẹlòmíì á máa sọ pé mo dẹ̀ ń ṣiṣẹ́ ṣùgbọ́n níparí ọdún tí ò rí nǹkan kan tọ́ka sí ó ti lè máa ṣẹlẹ̀ lọ́dọọdún mo sọ lórúkọ jésù ní twenty twenty two yìí lórúkọ jésù mo lólúwa ò ní fààyè gbà mo ní gbogbo agbára tó yànda iṣẹ́ fún ẹ tí ò yànda èrè fún fún ẹ iṣẹ́ la rí gbagba tó yànda làálàá fún ẹ tí ò yànda àṣeyọrí fún ẹ tí ẹ wá gbọ́ eléyìí mo sọ lórúkọ Jésù Kristi mo ní gbogbo ọfà tó jẹ́ kéèyàn máa ṣiṣẹ́ láì lérè lórúkọ Jésù mo ló jáde lára rẹ ẹ wá gbọ́ nígbà tí wọ́n wá momi yẹn ó ṣùgbọ́n kí ìwé yẹn kó tó parí omi mara tó korò ó padà di dídùn lórí ìgbéyàwó rẹ yẹn tó ti ń rí korò lórúkọ Jésù ọwọ́ Ọlọ́run ló wọnú mara kì í ṣe igi lásán ọwọ́ Ọlọ́run tó wọnú mara tó sọ mara di dídùn lórúkọ Jésù mo ló wọnú ìgbéyàwó rẹ láyé ọmọ rẹ tó ti ń bá korò pàdé ọwọ́ Ọlọ́run wáyé ọmọ yẹn èmi ò fẹ́ mọ bí Sátánì ṣe ba ayé rẹ̀ jẹ́ tó èmi ò lérò pólè tó ti wèrè ara gádàrà tó bá tiẹ̀ bọ̀ agbára ọlọ́run látòrí ìtẹ́ lórúkọ jésù mo ló mú adùn wọnú ayé ọmọ yẹn ayé ò tún korò mọ́ o èmi ò wá mọ tó ń bà ọ́ nínú jẹ́ mi ò mọ tó ń yọ ẹ́ lẹ́nu mi ì mọ ibi tí ìkorò ń gbà wọnú ayé rẹ ẹ̀rí ni Mósè ò ní kọlọ́mú pọ́ńpì machine wá àbí kí wọ́n gbọ́n máa rà kómi tuntun wá débẹ̀ omi tó korò náà ló padà di dídùn ọkọ rẹ yẹn tó ń bẹ̀ ẹ́ nínú jẹ́ yóò padà dùn ẹ́ nínú aya rẹ yẹn tó ń bẹ̀ ẹ́ nínú jẹ́ yóò padà dùn ẹ́ nínú iṣẹ́ rẹ yẹn tó ń bẹ̀ ẹ́ nínú jẹ́ yóò padà múnú rẹ dùn ayé ọmọ rẹ yẹn tó ń bẹ̀ ẹ́ nínú jẹ́ yóò padà dùn ẹ́ nínú àní ohunkóhun ohunkóhun ohunkóhun ohunkóhun ó nígbà tí olúwa mú ìkó lọ sí òní padà mo ní bí àlá bí eré bí àwàdà ìyanu ọlọ́run wọnú ayé rẹ oṣù kẹjọ twenty twenty three wàá mọ̀ sí rere bẹ́ẹ̀ ló máa rí bẹ́ẹ̀ lolúwa ó ṣe kò yí padà jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù fún ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì darapọ̀ pẹ̀lú wa láti máa gba èrè òwúrọ̀ láti oṣù kọkànlá ni mo ti ní ìrúsókè yẹn láti máa gbàdúrà pẹ̀lú àwọn èèyàn tá a dẹ̀ ń gbàdúrà táwọn èèyàn dẹ̀ ní testimony lójoojúmọ́ ni mò ń gbàdúrà yẹn fáwọn èèyàn ṣùgbọ́n lórí whatsapp ni o kò send message ẹ fi mí sí èrè òwúrọ̀ tó bá fi máa di aago márùn-ún láàárọ̀ tó bá fi máa jí wàá ti bá àdúrà yẹn lórí fóònù ìṣẹ́jú mẹ́ta sí ìṣẹ́jú márùn-ún náà ni mo kọ sẹ́ndì message. ẹ fi mí sírì òwúrọ̀ nọ́mbà tó máa sẹ́ndì message sí rẹ̀ zero eight zero seven six one seven two six seven seven zero eight zero seven six one seven two six seven seven tó bá jẹ́ pé o ti ń gbà tẹ́lẹ̀ tó o rí gbà mọ́ ìwọ náà lè sẹ́ndì mẹ́sẹ̀gì again pé ìwọ kọ̀kọ́ add me àbí ẹ fi mí sí ìrè òwúrọ̀ àbí kó o ṣe àì lásán sí nọ́mbà yẹn so lójoojúmọ́ láàárọ̀ láàárọ̀ wà á máa rí àdúrà lọ́dọ̀ pásítọ̀ ṣe Oyèwùsì oníwàásù nọ́mbà yẹn lẹ́ǹkan sí zero eight zero seven six one seven two six seven seven fresh one zero oh five point nine fm lẹ ti ń gbọ́ wa àwọn màmá oyèkànmí tọ́jú àlejò mi tí mo ti ń sọ látọ̀sẹ̀ bíi mélòó bí mo ṣe dá gbogbo ọgbọ́n pé kí wọ́n wá sí studio wọn lórí ọ̀fẹ́ láti wá ṣùgbọ́n mo wá lọ ká wọn mọ́lé mo dẹ̀ ti rìkọ́ọ̀dù wọn so òun la wá máa play lẹ́nìí gbogbo ìbéèrè pátápátá tí ẹ fẹ́ kí n bí wọn mo ti béèrè lọ́wọ́ wọn ṣùgbọ́n níbi àdúrà láti kọ́kọ́ bẹ̀rẹ̀. a dúpẹ́ torí pé o ràn ràn wá lọ́wọ́ ràn bàbá wa lọ́wọ́ mú wa dúró nínú ìfẹ́ rẹ àwa yín ẹ̀ lógo torí pé òjẹ́ ká yóò ṣe wá níwọ̀nsí Olúwa gba ọpẹ́ wa àmín ẹ̀mí mímọ́ Olúwa gba ẹ̀yìn wa àmín bá a ti ń lọ nínú ọ̀rọ̀ rẹ Olúwa máa bá wa lọ àmín ràn wá lọ́wọ́ ẹlẹ́dàá àmín ilé iṣẹ́ yìí Olúwa bá mi sọ di mímọ́ àmín sọ di ilé iṣẹ́ tó gbòòrò àmín bẹ́ẹ̀ bá ti ń béèrè níhìn ẹ̀ máa rí gbà àmín àánú ọlọ́run kó máa bá wa gbé àmín ọlọ́run aṣagbára wa dọ̀tun àmín kólúwa ṣe wá ní ohun èlò sí ọlá àmín kólúwa ṣe wá ní èlò olókìkí àmín kólúwa máa bá wa ṣiṣẹ́ pọ̀ àmín ká filé ológun ṣèrè jẹ àmín jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù gbogbo èèyàn ló ti ń gbọ́ ìjọ ìmọ́lẹ̀ kristi ìjọ ìmọ́lẹ̀ kristi kí ló bí orúkọ yẹn báwo ni ẹ ṣe sọ ìjọ yẹn ní orúkọ ìjọ ìmọ́lẹ̀ Kristi. ẹ ṣé olúwa ràn yín lọ́wọ́. àmín. ẹ ìdí tá a fi sọ níjọ ìmọ́lẹ̀ Kristi nígbà kan mo wà ní inú ẹ̀mí láti wá rí i pé mo ṣá nínú ìṣèpáyà yẹn nínú ẹ̀mí yẹn wá rí i pé ìmọ́lẹ̀ kan wọ́n gbé sórí omi ó dẹ̀ tóbi gan tó mọ́lẹ̀ gan tó fẹ̀ gan omi yẹn dẹ̀ ń ṣàn lọ ó ń gbé kìnìún ìmọ́lẹ̀ yẹn lọ ọkàn mi dẹ̀ fẹ́ gbé wá ń tẹ̀lé létí bèbè odò ni mo wà mo wá ń tẹ̀lé lọ ní lójú omi yẹn kí n lè gbé kí n lè gbé kí n lè gbé mo rìn ìyìnà dé ìgbà tó ṣáàyà pé ọwọ́ mi gbé ọwọ́ mi kan ìmọ́lẹ̀ yẹn lójú omi mo dẹ̀ gbé mo bá gbé ìmọ́lẹ̀ yẹn mo bá gbé mọ́ra kò dẹ̀ pẹ̀lú bá dẹ̀ kúrò ní ẹ̀yìn kúrò lójú mi ìgbà tí ọ̀rọ̀ yẹn dẹ̀ kúrò lójú mi mo á bẹ̀rẹ̀ sí wádìí pé kí ni ìtumọ̀ ìmọ́lẹ̀ tí mo gbé lórí omi yìí tó dẹ̀ mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ ó mọ́lẹ̀ gan-an lóra bá ní kí n lọ máa ṣiṣẹ́ kí n máa lọ ṣiṣẹ́ tọ́ kí n lọ máa ṣiṣẹ́ tọ́ pé ibi tóun mú mi lọ nìyẹn nítorí pé ìmọ́lẹ̀ lòun ló wá ṣe mí láàrin òkùnkùn ayé òun dẹ̀ ṣe mí nímọ́lẹ̀ láàrin àwọn ìránṣẹ́ ẹlẹgbẹ́ mi kájọ máa tan ìmọ́lẹ̀ ìrere fún ìtẹ̀síwájú iṣẹ́ ọlọ́run nìkan ìwádìí kúrò ní ojú mi ṣùgbà tí mo tó wá tún bẹ̀rẹ̀ sí gbàdúrà sí ló wá sọ pé ìmọ́lẹ̀ táwọn gbé fún mi yẹ pé kí n lọ máa tàn fún àgbáyé pé èyí náà èyí ní orúkọ tí a dẹ̀ máa sọ ìjọ yìí ìyẹn ìjọ ìmọ́lẹ̀ Kristi. orúkọ yẹn ti wà láti bí ọdún mẹ́tàléní ọgọ́ta sixty three years a yan ọlọ́run tí ọlọ́run dẹ̀ tún wá dá ẹ̀yìn náà sí títí di àkókò yìí màmá wa ẹ tó bí ọmọ ọdún mélòó. Ah, eighty three. eighty three bẹ́ẹ̀ ni ọdún mẹ́tàléní mẹ́tàlélọ́gọ́rin ọgọ́rin ah, kì í ṣe ọdún kékeré ìgbà <laughs> yan ọlọ́run fún ìrìn àjò nígbà tí a ti ẹ̀ ṣe àjọ̀dún ọgọ́ta ìjọ ìmọ́lẹ̀ Kristi tí mo wá mo ní kì í wọ́pọ̀ nínú ìjọ olùdásílẹ̀ tí olùdásílẹ̀ máa wà láyé tí ìjọ dẹ̀ máa máa ṣe irú àjọ̀dún ọjọ́ pípẹ́ bẹ́ẹ̀ yẹn lórúkọ jésù olúwa máa da yín sí àmín ẹ̀mí mọ́ máa dì yín mú lórí ètò yìí a ti sọ bí ọlọ́run ṣe lò yín láti kékeré bí ọlọ́run ṣe fi bó ṣe bẹ̀rẹ̀ sí ní fi àwọn ìran àjèjì oríṣiríṣi ṣé ẹ rántí ara àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láti kékeré láti lè kin àwọn èyí tí mo ti sọ lẹ́yìn bíi ẹran ewúrẹ́ ewúrẹ́ méjì tí wọ́n sọ̀rọ̀ pé nípa ah. èpo oṣù àti oríṣiríṣi bẹ́yẹn bẹ́yẹn ṣé kankan wà tẹ́ ẹ rántí. mo lè rántí díẹ̀ bẹ́ẹ̀ eh. ibi tí mo ṣáà ti kọ́kọ́ mo máa ń gbóhùn ẹranko <laughs> mo dẹ̀ máa gbóhùn ẹyẹ ibi tí mo ti bẹ̀rẹ̀ sí gbóhùn ẹranko Eh, nígbà a wà nínú ilé àwọn ìyá bàbá wa máa ń sin ẹdìyẹ máa sin ewúrẹ́ nìkan nínú ewúrẹ́ bá jẹ nínú èèpo iṣu èèpo iṣu tí wọ́n tí wọ́n bẹ sílẹ̀ kò jẹ́ iṣu bọ́ èèpo iṣu yẹn ló ń jẹ lẹ́yìn tó ń bẹ iṣu yẹn bá fi ọ̀bẹ gbà lẹ́nu ló bá ṣe gbígbà tó ṣe mẹ́mẹ́ẹ̀mẹ́ẹ̀mẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n èmi ń gbọ́ tó ń sọ wípé kẹ̀dẹ̀ máa wò báyìí o èèpo lásán lòún fẹ́ jẹ èyí o tọ́ dẹ̀ fọ̀bẹ̀ gbàmù gbàmù lẹ́nu pé ọmọ ni wọ́n dẹ̀ kan nínú àwọn ọmọ ni wọ́n tà tán fi ra iṣu yẹn hmm. bóun ò dẹ̀ jẹ́ iṣu èpo lòún jẹ tán fi ọ̀bẹ gbàmù lẹ́nu nígbà tó sọ bẹ́ẹ̀ ó kúrò mi ì dẹ̀ tún gbọ́ nǹkan kan mi ì gbọ́ ọ̀rọ̀ ó tún ṣe bó ṣe ń ṣe ẹ náà ṣùgbọ́n mi ì gbọ́ kán tún túmọ̀ ẹ̀ fún mi bẹ́ẹ̀ yẹn mọ́ mo bá dẹ̀ sọ fáwọn tó wà bẹ́ẹ̀ pé nǹkan bẹ́ẹ̀ báyìí ni mo máa gbọ́ pé tewúrẹ́ yìí sọ nàbá ní kí n ṣáàjà kẹsì bẹ́ẹ̀ kí n má sọ nǹkan kan mo ṣàṣẹ dákẹ́sẹ̀ nìyẹn àtìgbà ọlọ́run dẹ̀ ràn mí lọ́wọ́ mo gbóhùn ẹranko gbóhùn ẹranko mo ṣe ń gbọ́. ẹ sì ń gbọ́ títí dì sí. mo ṣe ń gbọ́ ohùn ẹranko yẹn títí dì sí. èwo ni ẹ lè sọ a gbọ́ nípa ti àwọn ẹyẹ tí wọ́n dúró síbi igi lẹ́yìn chọ́ọ̀chì kí ni ẹ lè ṣe ẹ rántí yẹn. mo ṣe rántí díẹ̀ náà kí ló ṣẹlẹ̀. ṣùgbọ́n tí mo kàn rántí inú ẹ̀ ni pé mo ṣàlàpọ̀ ẹ̀wọ̀n yẹn wà lórí igi ní ẹ̀yìn ṣọ́ọ̀ṣì tí wọ́n ń fò lórí igi kan bọ́sì kan forí igi kan bọ́sì kan wọ́n á gbọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí í kọrin ọ̀rọ̀ náà ni wọ́n sọ pé so ó ṣàjẹ́ bí ọ̀rọ̀ ni wọ́n bá ń sọ pé bá ń kọrin yẹn pé àwa ẹyẹ yìnyín ọba ọ̀run àwa ẹyẹ yìnyín ọba ọ̀run àwọn ènìyàn ń kún sẹ́lẹ́dà wọn àwa ẹyẹ yìnyín ọba ọ̀run àwọn ènìyàn ń kún kíkún yẹn wọ́n fa ohun yẹn àwọn míì bá tún gbé òun yẹn náà kan ṣoṣo náà ni wọ́n ṣàtẹnumọ́ pé àwọn ẹyẹ ń yin ọba ọ̀run àwọn ènìyàn ń kù sẹ́lẹ̀dá wọn àwọn ẹyẹ ń yin ọba ọ̀run àwọn ènìyàn ń kù. kí ni àjọṣepọ̀ tẹ ní pẹ̀lú bàbá Babájídé pé lọ́pọ̀lọpọ̀ gbàgán wọ́n sọ wọ́n ní bàbá Babájídé máa ń wá yín kiri pé ó yá wá sinmi o wàhálẹ̀ ti pọ̀ bóyá water side àbí ibo wà nígbà yẹn bóyá ìkọgùsì ni wọ́n ní wọ́n wà ń gbà yẹn wọ́n ní wọ́n máa ránṣẹ́ sí pé kẹ́ ẹ wá sinmi tó túmọ̀ sí pé bàbá wa dí o bàbá jíde ẹ ní àjọṣepọ̀ tó gún mọ́rán gẹ́gẹ́ bí ọmọ sí bàbá kí lẹ lè sọ nípa bàbá bàbá jíde àti àjọṣepọ̀ wo lẹ ní pẹ̀lú bàbá bàbá jíde. bàbá bàbá bá jíde wọ́n fẹ́ràn mi gan nígbà tí mo kéré máa ń sọ àwọn gbogbo tó rí abá ti sọ fún mi nínú ilé màmá sọ fáwọn òbí mi tí n bá dẹ̀ gbọ́ tí ẹyẹ bá kọrin tàbí àwọn ẹdìyẹ bá sọ̀rọ̀ màá sọ fún wọn wọn máa lọ àwọn ìbí mi wa lọ sọ fún Babájídé pé kan pa mí lẹ́nu mọ́ kó má jẹ́ pé mo fẹ́ ya wèrè kó má jẹ́ émèrè ló yọ mí lẹ́nu gbàtí bàbá dé tán mú mi débẹ̀ ni bàbá sọ pé kì í ṣe ẹ̀mí èmi re o pé ẹ̀mí Ọlọ́run ni pé ṣùgbọ́n táwọn bá gba ẹ̀mí yẹn láàyè pé ó lè máa ṣe mí wọ́nranwọ́nran nígbà téèyàn bá ya wèrè ṣùgbọ́n tó ń bá ti gbẹ̀mí yẹn láàyè nínú mi tó ráàyè ṣiṣẹ́ tó fẹ́ ṣe pé ìmísí ẹ̀mí ọlọ́run ni so àtìgbà tí mo bá gbà tí mo bá ti rí nǹkan kan àwọn bàbá mi torí bàbá mi náà eh, ọ̀run gbà wáyé náà lásán wọ́n di wòlíì torí wòlíì ni wọ́n tán máa ríran ní CAC wọ́n máa ríran alàgbà ni wọ́n ìgbà tó yá wọ́n bẹ̀rẹ̀ sí ríran ọlọ́run dẹ̀ ń lò wọ́n wọ́n ṣáà bá a ṣáà ṣe dé tẹ̀síwájú nínú iṣẹ́ ọlọ́run àti ọ̀rọ̀ ọlọ́run nìyẹn tí n bá sọ̀rọ̀ kan tí n bá sọ láàrin àwọn èèyàn ah, wọn á ní kí má sọ bẹ́ẹ̀ mọ́ pé tí mo bá ti rí àwọn ni bàbá ní kí n má máa sọ fún pé àwọn náà kúkú ń ṣọ̀pọ̀ inú ẹ̀mí àlè gbàdúrà sí pé tí mo sọ yẹn ti pọ̀ ju àwọn ọmọ kéékèèké tí mo sọ ìsípayá yẹn fún wọn ló ti pọ̀ ju wọn lọ kí n má máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ láàrin wọn màá dẹ̀ ìgbà míì tí mo bá rí bẹ́ẹ̀ yẹn màmá màmá mi àbúrò bàbá mi tí mo gbọ́dọ̀ wọn nífẹ̀ẹ́ wọn á wá mú mi lọ sí ọ̀dọ̀ bàbá bàbá babájídé wọn á gbàdúrà wọn wá àgbà yẹn wọn gbèrè mọ nílé Ifẹ̀ wọn gbàdúrà fún mi nígbà náà bàṣà ṣe ń ba lọ́nà títí náà nìyẹn tí wọ́n ṣàfihàn pé ẹ̀mí ọlọ́run lò mí gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run pé kì í ṣe mi èmi rè ni ẹ̀mí ọlọ́run ni. wọ́n ní nígbà tí iṣẹ́ ìránṣẹ́ sì bẹ̀rẹ̀ tẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ pẹ́ tó máa ń lọ sọ́dọ̀ bàbá bàbá jíde dáadáa. àmọ́ ṣe ń lọ síbẹ̀ torí bí bàbá wà rí mi náà bàbá béèrè mi. wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní bàbá tiẹ̀ máa ránṣẹ́ pé kẹ́ wá sí mi wàhálà tẹ̀ ń ṣe pọ̀ pé tí wọ́n bá ti rí yín báyìí wọ́n mọ̀ pé ti lọ sọ́dọ̀ bàbá bàbá jíde nìyẹn ibi tí mo wá ń lọ nìyẹn ìpìlẹ̀ yín ó so mọ́ ìjọ Christ Apostolic Church púpọ̀ púpọ̀ púpọ̀ báwa lẹ ṣe wá dìjọ aládùúrà eh. torí mo béèrè ẹlẹ́ẹ̀kì í ṣe kérúbù àwọn èèyàn sọ ní wọ́n ní kì í ṣe kérúbù fìkẹ́ ìmọ́lẹ̀ Kristi torí pé ẹ kì í wọṣọ àdúrà ní gbogbo ìgbà àti ẹ̀kọ́ kan lórí àwọn ìpàdé kọ̀ọ̀kan báwo wá ni ẹ̀yìn àbísọjí àbísọjí àkànṣe ìsọjí ẹ̀dẹ̀ ń wọ bàtà wọnú chọ́ọ̀chì kérúbù ẹ̀ wọ bàtà wọnú chọ́ọ̀chì báwo wá ni ẹ̀yin tẹ ní ìpìlẹ̀ CAC àti gbogbo ẹ̀ tẹ nírú bàbá gẹ́gẹ́ bàbá Babájídé tí wọ́n mẹ́ńtọ̀ yín báwo wá ni ìrìn àjò yẹn ṣe wá jẹ́ tẹ́ wá jẹ́ aládùúrà. ìpè tó lọ́rùn pè mí tó darapọ̀ mọ́ tí mo ríran tí mo ṣe gbogbo ẹ̀ tí bàbá mi dẹ̀ ń ṣe wọn ò sábà gba ìran bẹ́yẹn gbọ́ nígbà tí a wà ní kéékèèké bẹ́yẹn bá bẹ́yẹn gbà yẹn wọ́n máa pa wọ́n pa olú ẹ̀ lẹ́nu mọ́lẹ̀ bá Babájídé torí wọ́n súnmọ́ mi gan-an mú mi mọ́ra púpọ̀ so bàbá Babájídé ló sọ pé à ìpè CAC ni mo dẹ̀ ní o ṣùgbọ́n white lòún rí lọ́rùn mi ní gbogbo ìgbà wọ́n ní aṣọ funfun làwọn rí lọ́rùn mi o ní gbogbo ìgbà ní gbogbo ìgbà táwọn bá ṣàtẹ rí mi inú ẹ̀mí pé ṣùgbọ́n ìpè CAC lolúwa fi pè mí hmm, hmm. èmi bá ṣàní kò burú èmi ṣà máa ń gbàdúrà èmi náà máa gbàdúrà bíi ti CAC bíi ti gbogbo ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìgbà yẹn gan àwọn CAC ò gbàgbọ́dà gba ìran pé kóbìnrin máa sọ̀ràn kó máa dúró síwájú pẹpẹ kó máa ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n ìpìtọ́ ọlọ́run pè mí máa ríran màá máa sọ gbogbo ohun tí mo rí wá dẹ̀ ní kí n máa sọ mo ṣàṣeṣe ìgbà tó yá sá tí mo rí pé ìpè CAC yàtọ̀ sí ìpìtọ́ ọlọ́run fi pè mí tó dẹ̀ jẹ́ pé orúkọ tí ìmọ́lẹ̀ tí mo gbé lórí omi yẹn tí mo wádìí tán ní ìmọ́lẹ̀ orúkọ ọmọ ìmọ́lẹ̀ náà ni máa jórúkọ ọmọ. ṣé ẹ wá lọ kọ́ṣẹ́ ìrànṣẹ́ lábẹ́ ẹnikẹ́ni bóyá lábẹ́ kérúbù kankan àbí nǹkan. ó ti omi ìkọ́ṣẹ́ ìrànṣẹ́ kankan. ẹ̀ ṣe kérúbù rárá rárá. ẹ̀ ṣe kérúbù. ṣùgbọ́n aládùúrà. aládùúrà mo fẹ́ lè sọ pé èmi gan pé CAC ni mí torí CAC ni bàbá mi. àwa náà la sọ wọ́n di aládùúrà o kì í ṣe pọ́n ti ń ṣe CAC yẹn tẹ́lẹ̀ o. CAC ni bàbá Babájídé rẹ̀ sọ fún yín pé ìpè CAC lẹ́ni ṣùgbọ́n aṣọ funfun làwọn ṣáàrí lọ́rùn lọ́rùn ìdí ni ẹ̀tẹ́ fi máa ń wọṣọ funfun ní lọ́pọ̀ ìbàlẹ̀ ìbéèrè tí mo tún fẹ́ béèrè ni pé nínú ìjọ ìmọ́lẹ̀ Kristi mo kíyèsí nǹkan kan tí ò sí nínú ìjọ olùdásílẹ̀ ọgbọ́n wo lẹ dá sí àwọn tẹ́ ẹ jọ dá ìjọ sílẹ̀ títí dì sí wọ́n sì wà pẹ̀lú yín ẹ àwọn bàbá senior pastor nígbà tí àwọn náà tún wá ń lo bíi sixty years lẹ́nu iṣẹ́ ìrànṣẹ́ ẹ wo bàbá ọ̀ràdáre ẹ wo gbọ́n bàbá ọlágòkè ẹ wo gbọ́n àwọn bàbá bàbá yẹn ní chọ́ọ̀chì ọ̀dọ̀ yín ni mo ti rí tó jẹ́jọ́ olùdásílẹ̀ táwọn girama pọ̀ tó jẹ́ pé inú ìjọ yẹn lọ ti fẹ́ yàwó inú ìjọ yẹn lọ ti bímọ. ẹ máa dákọ̀ gbogbo àwọn girama ojúṣọ́tẹ̀ gbogbo àwọn girama yẹn kí ló ṣe inú ìjọ lọ ti fẹ́ yàwó inú ìjọ lọ ti bímọ wọn ò dé lọ ọgbọ́n wo lẹ dá sí i inú ìjọ orthodox church nìyẹn ti máa ń rí irú àwọn ìrírí bẹ́ẹ̀ yẹn irú ìjọ wo lẹ́dí tẹ́ tó wá jẹ́ obìnrin tó wá jẹ́ pé senior pastor jẹ́ ọkùnrin tí wọ́n dẹ̀ wà pẹ̀lú yín fún over sixty years bẹ́ẹ̀ ni gbogbo wọn gbogbo wọn irú irú ọgbọ́n wo lẹ dá kí àwọn ìránṣẹ́ ọlọ́run lè tún kọ́ lọ́dọ̀ yín. tí ọlọ́run bá pé èèyàn fún ìpè ìránṣẹ́ á fihàn lẹ́bùn téèyàn á fi ṣe tí ò fi ní burú fún tí òfin ní bàjẹ́ fún èèyàn ṣùgbọ́n bí lọ́ba pèèyàn ní pèèyàn ránṣẹ́ ó gbọ́dọ̀ fi sùúrù kó fi sùúrù ti iṣẹ́ ìránṣẹ́ kó dẹ̀ máa tẹ̀lé olúwawí olúwawí olúwawí kó má ṣègbè kéèyàn má ṣègbéraga pé èmi ni mo tó báyìí èmi ni mo láwọn èèyàn tó pọ̀ báyìí lọ́dọ̀ èmi ni mo ń pàṣẹ fáwọn ọkùnrin kéèyàn má ṣe bẹ́ẹ̀ tó bá ti lè tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run kò ní sí nǹkan kan kò ní ṣàṣetì so nípa ti nípa ohun tó jẹ́ kí ìjọ fẹsẹ̀ múlẹ̀ dáadáa ọlọ́run ló ń ṣe o agbára ẹ̀mí mọ́ ló ń ṣe o ṣùgbọ́n mi ò kì í bá wọn ṣe àgèàgè nípa owó tá a bá ti rí ẹ ẹ bá mi kó wá ẹ bá mi ṣe é mo olóko fẹ sí kílẹ̀ fi ṣe ó láwọn tó ń ṣètò owó wọn ni pé kì í ṣe torí ìfẹ́ owó ìrìn mo ṣe ṣiṣẹ́ yẹn pé ìpètè ọlọ́run pè mí ni mo ń ni mo jẹ́ pé ọlọ́run ni mo ń ṣe gbogbo nǹkan yẹn fún mi ò bí ìránṣẹ́ ọlọ́run bá ti wà tó owó bá ti fẹjú mọ́ èṣù àbá ìpè ẹ̀jẹ̀. ìránṣẹ́ ọlọ́run kan wà tí a jọ wá sí ìjọ ìmọ́lẹ̀ kristi nígbà tó dé ìjọ ní chọ́ọ̀chì ńlá ó ní á bí ìyá ṣe jẹ ìyá oyèkánmi tó ní liberty road ta lẹni tó mọ̀ wípé irú nǹkan báyìí pé ọlọ́run ní irú ètò tó dáa báyìí ṣé ẹ lè sọ ìrírí yín láti kékeré lẹ́nu iṣẹ́ ìrànṣẹ́ pé ìjọ jíjẹ ọ̀kẹ́rẹ́ ìjọ ọ̀kẹ́rẹ́ febi sùn ló pọ̀ ọ̀pọ̀lọpọ̀ wò pé tọ́lọ́run bá ti pè ọ́ tó fún ẹlẹ́bùn gbogbo nǹkan ti yanjú kí ló ń tẹ̀ lè sọ nípa ìyẹn. ẹ ṣe bọ́lọ́run bá ti pe èèyàn èèyàn láti nítẹríba kó má dẹ̀ jẹ́ kífẹ́ owó kó gba ọkàn òun kéèyàn fi ìfẹ́ ọlọ́run kó fi ṣáájú ohun gbogbo so ìfẹ́ ọlọ́run ni mo fi ṣáájú ohun gbogbo mi ìdẹ́kọ́rọ̀ owó ọ̀rọ̀ owó jẹ́ nǹkan kan sí mi. ṣé ní gbogbo àtẹ wà ní bátì ròdì ẹ kò sí àìní ebi gbogbo ẹ. Ah, kò lè ṣe kó má sí nínú iṣẹ́ ìránṣẹ́. Mm-hmm. kò lè ṣe kó má sí. Ah, ebi àti àìní nǹkan kan sátani àtẹ̀mú wá síwájú a máa wò bóyá o máa lú ẹ máa dúró àbó máa sá ṣùgbọ́n téèyàn bá dúró ìpè olú ẹ máa dájú sí i tó téèyàn bá dúró á padà dá. ó sì máa padà ó máa padà dá bẹ́ẹ̀ mi náà rẹ̀ lé ní. Hmm, èmi náà rẹ̀ lé ní ẹ wá bá gbogbo àwọn ìránṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ tó jẹ́ pé ó le ó le tán wò pé ṣé ọlọ́run pe àwọn ṣáwọn ò ní padà báyìí ẹ bá mi gbà wọ́n nímọ̀ràn pé yóò padà dá kọ́ forí tì. ẹ ká aleluya. aleluya. mo bẹ̀ gbogbo ẹ̀yin ohun èlò ọlọ́run màá fẹ́ ká ní ìforítì nínú iṣẹ́ tọ́lọ́run pè wá sí i tí ó bá bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ tí gbogbo ẹ̀ dùn tó ń dùn fún dùn kí la fẹ́ fi báwọn èèyàn sọ̀rọ̀ àwa náà gbọ́dọ̀ ní ìrírí tá a máa sọ fún wọn pé nígbà báyìí báyìí lórí nígbà báyìí báyìí lórí ṣe bá wà náà rẹ̀ lónìí tá a bá ní àwọn ìṣòro díẹ̀díẹ̀ wọ́n á rò pé torí pé ó rọ̀ wá lọ́rùn láti bẹ̀rẹ̀ la ṣe dúró torí náà gbogbo ẹni tó Ọlọ́run bá pè tó bá ní àwọn ìrírí tó le díẹ̀díẹ̀ kó má pòjú wẹ̀yìn kó dẹ̀ dúró kó má dẹ̀ fìfẹ́ owó ba iṣẹ́ ìránṣẹ́ tó lọ́n pè sí jẹ́ torí a lè ká má ní ìrírí tó lè díẹ̀ díẹ̀ lẹ́nu iṣẹ́ ìránṣẹ́ káwa náà bá lè rí nǹkan tí a máa báwọn èèyàn sọ tó lè mú ẹsẹ̀ wọn múlẹ̀ pé bó ti yẹ kúrò lẹ́ni ó ń bọ̀ wá dùn lọ́la. òkùnkùn ń bínú màmá mo mọ̀ pé ọlọ́run ah. mọ ṣe ń ṣọ́ àwọn èèyàn rẹ̀ ẹ̀yin gẹ́gẹ́ bíi wòlíì tẹ máa ń tú àṣírí òkùnkùn gbogbo nǹkan tó mo mọ̀ pé àwọn ìgbà kan wà tí eye sàtáni ó ti fẹ́ ṣe kándákándá ṣe lè rántí ìkankan nínú ẹ̀. ẹ ìgbà kan mo wà níwájú pẹpẹ à ń darí èsì mo kàn ṣá mo gbọ́ pa níwájú orí mi ó jó mi bí iná gbogbo àwọn àwọn lórí pẹpẹ náà wà ránṣẹ́ Ọlọ́run o bàtà àgbọ̀yìn kìnìyẹn bọ́ọ̀lẹ̀ làwa bẹ̀rẹ̀ sí í wò ó ló bá yí gbirigbiri ṣùgbọ́n kò yí sí kọ́nà làbáṣàwọ̀ la wá rí i pé òrùka dúdú òrùka yẹn rẹ. òrùka ẹlẹ́lọ́ yẹn. bẹ́ẹ̀ni lẹ́lọ́ yẹn náà jù mí níwájú orí níwájú pẹ́pẹ́ ibẹ̀ dẹ̀ kíá ibẹ̀ ti wú ó dẹ̀ dá dúdú. ibẹ̀ dúdú ó dẹ̀ wú. ó dẹ̀ ó wú ó dá dúdú. kí wàá lè ṣe sórùka yẹn. lójú gbogbo ayé mọ́kàn ya ló sí mímọ́ ní ìyàn olífọ̀ iná ni mo gbàdúrà sí i tí mo ń fi ṣe pé èmi kọ́ ni mo pera mi ò wọ́n ló pè mí ìwọ ló rán mi o. òrùka yẹn wá ń kọ́ kí lẹ ṣe sí. mo wá mu èmi wá sọ sínú ìgò èmi ò mọ̀ pé mo máa fọ́ ìgò baba ó fọ́ ìgò ìgò yẹn á sán. tẹ́ bá ti jù sínú ìgò. ìgò yẹn á sán á fọ́ ìgò àwa bọ́ ọ lẹ̀ ọwọ́ ni mo dẹ̀ fi wá mu náà bá ní òjòká tó ń fọ́gùn tó ń ṣe kí má máa fọwọ́ mu kí lára wà fẹ́ fi mu tó bá jẹ́ lọ́rùn ràn mí níṣẹ́ ẹ̀jẹ̀ máa fọwọ́ mu hmm. tí n bá wá fọwọ́ mu tó bá jẹ́ pé ó ń ga lára mi màá tó béèrè lọ́wọ́ ọlọ́run kí ni mo lè ṣe hmm. so ọwọ́ ni mo ṣáà máa fi mu ṣùgbọ́n màá sọ sínú ìgò gbà tó ń fọ́gùn lásán bàwa bu olive oil sínú ìgò bàwa bulè lórí. ẹ máa bu òróró olive oil. bẹ́ẹ̀ni ìgbà tó máa tóbi jọ kẹta òróró yẹn á ti kéré gan á tẹ mọ́. a máa mu òróró yẹn ó fa òróró yẹn mu. a máa fa ah, tó bá wá wọlé sínú orí ah, èèyàn bó ṣe máa mu ẹ̀jẹ̀. bó ṣe máa mu ẹ̀jẹ̀ ni ọlọ́run lọ́mọ olúwa tẹ̀ máa ṣe gángan gan á tó máa mu ẹ̀jẹ̀ ah! olúwa dé ẹ̀gbẹ́ ni. tí oníwàásù fi máa ń sọ pé ìbá má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa kí là bá máa wí ẹ̀yin èèyàn wa tẹ̀ ṣẹ́ ń dapọ̀ pẹ̀lú wa àlejò mi ni màmá Alice Olúfúnmiláyọ̀ Oyèkànmí gẹ́gẹ́ bí gbogbo ìyànjú tí mo gbà láti gbé wọn wá sí studio nígbà mo á rí i pé ìyànjú yẹn ò ṣe ni mo ṣe lọ rìkọ́dù wọn nínú ilé so recorded òun ni à ń play lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹ̀yin gẹ́gẹ́ bí olórí gẹ́gẹ́ bí ìyàwó kábíyèsí ọba adúláwọ̀ oyèkànmí ní ìbòkun ní ilẹ̀ ìjẹ̀ṣà nípínlẹ̀ ọ̀ṣun gẹ́gẹ́ bí olórí gẹ́gẹ́ bí wòlíì ọlọ́run báwo lẹ ṣe mú méjèèjì papọ̀ tí kan ò dẹ̀ dí kankan lọ́wọ́. tọ́lọ̀ téèyàn bá ti ń gbọ́ gbọ́ràn sáṣẹ ọlọ́run èèyàn lè mú méjèèjì papọ̀ àgàgà tọ́lọ́run bá tún fún yàn nímì sí ẹ̀mí láti ríran tó lè lè máa béèrè kí ni kí n ṣe léyìí sí kí ni gbọ̀nà kí ni kí n gbélé gbà kí ni kí n ṣe lórí eléyìí tọ́lọ́run lè máa darí èèyàn so ó máa rọrùn fún èèyàn torí olóògbà tó lòun bá ti dá ṣe torí adé máa sọ pé nǹkan tó ṣẹlẹ̀ nǹkan báyìí ni kò ṣe nǹkan báyìí ni kò ṣe bí irú òrùka yẹn ẹ̀ẹ̀mí ọlọ́run ló sọ fún mi pé kí n ya orí fọyọ̀ sí mímọ́ kí n kí n bù sí hmm. kó máa wà náà ẹ̀ kí n máa dẹ̀ yẹ̀ wò. so téèyàn bá ti ń gba ìtọ́ni ọlọ́run. kò ní sí wàhálà fún yẹn o. kò ní sí wàhálà. ẹ̀mí ni mo dà báyìí ni mo tó báyìí ló máa ń ṣe lòmíì. kí wàá lè lè sọ nípa ọkọ yín ìyẹn ọba àná ní ìbòkún kábíyèsí ọba adúláwọ̀ oyè kan mi kí lè lè sọ. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọ̀wọ́ lọ́nà ọ̀run torí wọ́n ràn mí lọ́wọ́ gan-an hmm torí táwọn bá dúró tì mí báwọn èèyàn ti ń sọ pé kí ni mo kí ni kí ló ń sọ gan-an pẹ̀pẹ́ mi èṣù ní ẹpá lẹ́nu mọ́ títí tí gbogbo èèyàn fi wá mọ̀ pé ẹ̀mí ọlọ́run ni tóun náà bá gbà bẹ́ẹ̀ pé ẹlẹ́mìí èṣù nìyàwó òun kó máa yọ mí lẹ́nu kó máa kó máa gbà tí mo wí gbọ́ ìbẹ̀rù á ti mú mi ọkàn mi gan á ti rẹ̀wẹ̀sì ṣùgbọ́n òun gan gbà yín pé iṣẹ́ ọlọ́run ni òun gan ló kì mí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ wọn fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìyàwó wọn obìnrin ìyàwó wọn ẹ bá wọn sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ń gbọ́ wá báyìí ẹ bá wọn sọ̀rọ̀. Ah, gbogbo ẹ̀yin eh, ọkọ obìnrin lórúkọ Ọlọ́run ẹ bá ìyàwó yín fọwọ́sowọ́pọ̀ bá ti jẹ́ nǹkan rere níyàwó yín ṣe ó jẹ́ tẹ̀mí ó jẹ́ tara tó bá ti jẹ́ nǹkan rere ni hmm. ẹ fọwọ́sowọ́pọ̀ ṣètò gbọ́ ọ̀rọ̀ àgbà ó jẹ́ tẹ̀mí ó jẹ́ tara tó bá ti tó bá ti jẹ́ nǹkan rere ni fọwọ́sowọ́pọ̀ tó bá fọwọ́sowọ́pọ̀ gbà tó bá yá nǹkan yẹn máa tẹ̀síwájú gbà tó bá dẹ̀ yá á farahàn bó ti ṣe jẹ́ torí náà kẹ́yìn ọkọ ẹ máa ràn ìyàwó yín lọ́wọ́. ẹ nínú ìtàn tí ẹ sọ nípa ìrírí yín wọ́n ní àwòrán ìjọ ìmọ́lẹ̀ yẹn pé ẹ ti kọ́kọ́ rí rí nígbà tí omi lórí omi lórí omi nígbà yẹn pé alàgbà yẹn wá bí yín pé ṣé ilé ló fẹ́ ni àbí chọ́ọ̀chì ni ẹ fẹ́ pé ẹ wá mú àwòrán yẹn lójú omi yẹn. nígbà tí sẹ́yìn lẹ wá fún wọn láwòrán pé nǹkan tí ẹ kọ́ rèé nǹkan tó lọ́n fi hàn mí torí wọ́n ní àwòrán tẹ́ ẹ rí yẹn ni ìjọ mọ́lẹ̀ tí a rí yìí ìyẹn chọ́ọ̀chì náà. ẹ ṣe bí mo ṣe rí nínú ẹ̀mí mo bá ṣàlàyé fáwọn tó wà lọ́dọ̀ mi báyìí pé mo ṣe tán kọ́ ṣọ́ọ̀ṣì o wọ́n ṣe ọtá báyìí o wọ́n ṣe ìjókòó báyìí o wọ́n ṣe ilé ìwòsàn báyìí o bí mo ṣe rí náà ni mo ṣe sọ fún wọn wọ́n dẹ̀. ṣé gẹ́lẹ́ bí nǹkan tẹ̀ ẹ́ rí wọ́n gbìyànjú wọ́n gbìyànjú bọ̀ kò kò dàbí ṣe ti ń gbọ́ kò tẹ́ màmá lọ́rùn o kò dàbí ṣùgbọ́n ẹ try wọ́n try wọ́n ṣe. àtòrí ẹni tó bá ibùn kì í ṣe ìjọ kì í ṣe ìjọ ló sọ chọ́ọ̀chì ní chọ́ọ̀chì ńlá àwọn ọlọ́kadà àwọn ará àdúgbò ló máa ń sọ pé ṣé chọ́ọ̀chì ńlá lè lọ ṣé bó ṣe tóbi níbi ìrántẹ́ rí nìyẹn àbáwọn lọ jẹ́ ó tóbi tó bẹ́ẹ̀ yẹn ah, àbó tóbi ju yẹn lọ ah, ó tún tóbi ju yẹn lọ. ó tóbi gan nínú ìṣèpáyà yẹn. ṣe pé ṣe pé ẹ bóyá kọ́lọ́ ń fún màmá lẹ́mìí gígùn bóyá ẹ tún padà fún wa ní píkṣọ̀ ìrántí ẹ bóyá a tún lè tún gẹ́ẹ̀tì ẹ̀ dáadáa jù bẹ́ẹ̀ lọ ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé iṣẹ́ ìrànṣẹ́ àti ìdílé iṣẹ́ ìrànṣẹ́ àti ìdílé títọ́jú ọmọ ìṣe ogun ẹ̀ báwo ni ẹ ṣe manage láti ṣe ogun ẹ̀ pọ̀ àyìn ọlọ́run lógo ọlọ́run ló ń bá àyàn tọ́ ọmọ àyìn ọlọ́run lógo fún gbogbo àwọn ọmọ alátorí sista dúpẹ́ lórí olùbọ̀ pé ọlọ́run gbàkóso ó dẹ̀ tọ́ wọn ní ìlànà ọlọ́run gbogbo wọn pátápátá ló jẹ́ ìránṣẹ́ ọlọ́run báwo ni a ṣe lè mánéjì iṣẹ́ ìrànṣẹ́ àti ìdílé ẹlòmíì ó gba iṣẹ́ ìrànṣẹ́ báyìí kò ní ráàyè lórí ọmọ kí ni ìmọ̀ràn tẹ kí ni ọgbọ́n wo lẹ́yìn dá sí kí n kọ́kọ́ bí kẹ́ tó gba àwọn èèyàn nímọ̀ràn. kò sọgbọ́n kankan tọ́lọ́run bá ti pè èèyàn tó bá jẹ́ olúwa ọlọ́run ló pè èèyàn síṣẹ́ ìrànṣẹ́ á fún lu ẹ̀ lọ́gbọ́n á fún lu ẹ̀ lóye tó máa fi ṣe ṣùgbọ́n ṣáájú ohun gbogbo èèyàn gbọ́dọ̀ ní ìrẹ̀lẹ̀. ìrẹ̀lẹ̀ èèyàn ní ìrẹ̀lẹ̀ ìtẹríba